ẹ wá láàlẹ̀ bui àbui Tinubu àbui ẹjí ìṣe ń tó kún àwa lójú o nǹkan ẹyọ kan tẹ́ ẹ lè ṣe tó máa kún wa lójú oníkẹ́ rìlíìsì Sunday Igboho ẹ̀ẹ́dì Sunday Igboho lẹ̀ gan lọ́pẹ́ ẹ̀yìn gan lé bàbá Tinubu ọba ní ológun kò lóògùn ọlọ́lọ́ ṣùgbọ́n ogun tí Sunday Igboho bàbá Tinubu kí ló ṣẹlẹ̀ gangan kí ni ti ń ṣẹlẹ̀ gangan kí ni ti ń ṣẹlẹ̀ gangan fúnra ọlọ́run ló instigate Yorùbá nation sáwọn mọ̀ pé Yorùbá nation ó lè wúlò fún Tinubu ó wúlò fún náà àwa ò ṣe Yorùbá nation torí kó lè wúlò fún Tinubu o àwa ṣe torí kó lè wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá ni o. a se yoruba nation tori ko de wulo fun gbogbo tin je ile yoruba ni olohun wa pada lo lati le gbe ni tinu bi ti o wa yen tori pe yoruba nation lo deruba won re wa o yoruba nation lo deruba won re wa wọ́n ti ní wọ́n ti mọ̀ pé tí àwọn ọba mi fún Tinubu ní tíkẹ́ẹ̀tì ó ń bọ̀ lé dídé tó bá sì dé inú Yorùbá lè sọ̀rọ̀ máa dé sí torí pàwọ́ agbọ́n ti gẹ̀gùn Yorùbá lè sàn á ti gẹ̀gùn á ti mọ̀ pé ń bọ̀ tó bá dé kó dé kájọ máa ṣe Yorùbá lè sàn ni. rọra mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí wọn à kí ń fi agbára ṣeré wọn yìí fi agbára ṣeré wọn ní ojú kòkòrò agbára so nígbà ọlọ́run ti wá ní kí bàbá yóò débẹ̀ ẹni tó jẹ́ títí á wá débẹ̀ ah. ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ kejì ah, ah. kò yẹ kí Sunday Igboho wà níbi tó wà kò yẹ kó wà ní tọ́wà ti sìn tó bá jẹ́ òbí lọ́wọ́lé àmọ́ tí ó ti ṣe fún Nnamdi Kanu tọ́mọ gbogbo nǹkan ọmọ Yorùbá ní máa yọ yẹ ọmọ Yorùbá lẹ́ẹ̀bà nínú ọ́fíìsì tí ọmọ sòyìnbó sí torí pé kò fẹ́ràn ìlọ́wọ́ bàbá ẹ ti dórí ipò ààrẹ ẹ sì ti ń tò ẹ ti ń ṣe ẹ tí ì ṣe ń tó kún àwa lójú o nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe tó máa kún wa lójú oníkẹ́ rìlíìsì Sunday Igboho nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe tó máa kún wa lójú gbogbo tí ń dùn wá tá ń béèrè tá ń sọ pé kò ṣẹlẹ̀ rí olúwa ṣeun nínú ariwo wa tá a pa a rí pé àwọn kọ̀ọ̀kan wọ̀ ní létí ẹ ti fi ọmọ yorùbá sí olórí ológun ẹ ti fi ọmọ yorùbá sí olórí àwọn custom ẹ ti fi ọmọ yorùbá sí olórí àwọn immigration ẹ ti fi ọmọ yorùbá sí olórí ọlọ́pàá pẹ́pẹ́pẹ́ nínú tí ń bí wa nínú nínú tí ń dùn wá ó nìyẹn ọlọ́run ti kádàrá ẹ ti bu omi tútù sí wa lẹ́mìí díẹ̀ díẹ̀ kí wá ní rísìn tẹ́ fi tí fi Sunday Igboho lẹ̀ kẹ́ẹ̀bí Sunday Igboho lẹ̀ gan lọ́pọ̀ ẹ̀yìn gan lè bàbá Tinubu wà láì kẹ́ẹ̀bí Sunday Igboho lẹ̀ ló pé yín ti ń pẹ́ jù wà náà yọ ọmọ ẹja sábùkù fún yín ẹ̀yà kankan ò sì ní kẹrin lábùkù tó ju yorùbá àwa yorùbá àwa tá a jẹ́ ẹ̀yà ayé náà ni láàmú lákìrín lábùkù torí pé ẹ má jẹ́ àtàrà wa ìran yorùbá lójó ní lóòótọ́ o ṣùgbọ́n wọ́n mọ ẹni tí ń ṣe tiwọn. ìran yorùbá lójú olóòótọ́ ìran ṣùgbọ́n ìran yorùbá mọ ẹni tí ń ṣe tiwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣòṣèlú yẹn kì í ṣe pé àwọn fẹ́ yorùbá nation wọ́n fẹ́ yorùbá nation kò ṣeé ṣe ní gbangba ní inú inú lọ́pọ̀lọpọ̀ tí ń ṣe yorùbá nation majority àwọn tí ń bẹ lé ìjọba ni wọ́n fẹ́ràn Sunday Igboho látara tó ṣe majority àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n fẹ́ràn Sunday Igboho ṣùgbọ́n kò rọrùn fún wọn láti darapọ̀ mọ́ struggle yẹn àwọn tí ń ṣe Yorùbá Nation nínú lọ́pọ̀ jù tí wọ́n ń ṣe nínú ẹ̀mí foundation nínú ẹ̀mí wọ́n pọ̀ ju àwọn tí ń ṣe ní gbangba lọ tó jẹ́ pé condition condition tí wọ́n bára wọn kò fún aláǹfààní láti sọ̀rọ̀ Yorùbá nation tàbí láti láti gbé sí orí. àwọn èèyàn mẹ́rin tí ń ṣe titi wọn o. pé akọni ni Sunday Igboho ìran Yorùbá sẹ̀ wọ́n mọ̀ pé akọni ni Sunday Igboho. wàláì wọ́n mọ̀ wàláì ìran yorùbá mọ̀ wọ́n mọ̀ pé akọni Sunday Igboho kódà ẹni tí tó ń ta akọ Sunday Igboho gan onínú ẹ̀mí rẹ̀ wọ́n mọ̀ pé akọni ni. gbogbo nínú ẹ̀mí òun gẹ́gẹ́ mọ̀ pé arákùnrin yìí akọni ni. ẹ jẹ́ ayọ̀ tọ̀tẹ̀kún ò kábi tọ̀tẹ̀kún irú ogun tí ọmọ yẹn face tí olóyè Sunday Igboho face irú ogun tó lóyè Sunday Igboho face àwọn tí wọ́n fèsì irú ẹ̀ sẹ́yìn àwọn tí wọ́n ti bá ọ̀rọ̀ ọ̀rọ̀ pé a fẹ́ gba òmìnira abẹ́ a fẹ́ káwọn aráàlú wa a fẹ́ kí ilẹ̀ Yorùbá dáa àwọn tó ti bá ogun ilẹ̀ Yorùbá lọ wọn fèsì ti Sunday Igboho fèsì. sọ́jà mélòó ni wọ́n kó lọ bá sọ́jà mélòó náà kó lọ sílé Abíọ́lá sọ́jà mélòó ni wọ́n kó lọlé Awólọ́wọ̀ ẹ́ sọ́jà mélòó ni wọ́n kó lọlé Musa Williams sọ́jà mélòó ni wọ́n gbogbo àwọn tí wọ́n ti bá ogun ilẹ̀ Yorùbá lọ ah. ẹwà dúdú bàtálíọ̀n tí wọ́n kó lọ ọba ọmọ Adéyẹmọ olúwa ọba mi tó wá ní kó bọ́ mbẹ̀ àánú ọlọ́run tó gá yàtà nílé yìí wallahi àánú ọlọ́run ni àánú ọlọ́run tó gá yàtà ni. ní àlọ́dún Sunday Igboho kò lóògùn kò lóògùn lóòótọ́ ó àwọn ọ̀sán pọ́ lóògùn ó tí èèyàn bá sọ òògùn náà tán ta ní ọ̀fà sẹ́sí jọlọ́ lọ. tó bá ní olóògùn kò lóògùn ọ̀rọ̀ lọ ṣùgbọ́n ogun tí Sunday Igboho jà bàbá ńlá bu bàbá nínú ìran rẹ̀ èèyàn mélòó lọ́jà rú ẹ̀ ẹ wá láàlẹ̀ bui àbui Tinubu àbui tẹ́ bá ṣe dáadáa ní bui torí pé ẹ̀ ṣe dáadáa lánàá lọ́jẹ́ ká bui ẹ wá rí ìtorí pé àti búyí ẹ ìgbà tá àti búyí torí pé Sunday ó búyí àwa Yorùbá nation á búyí ẹ ní rí ní Sunday Igboho ẹ rí ní Sunday Igboho ẹni ọba ti ga á máa bú o ayé ọmọ bú ẹ̀yin lẹ́wà nídìí nínú aṣáájú ilẹ̀ Yorùbá lẹ́wà lẹ́wà nínú aṣáájú ilẹ̀ Yorùbá lẹ́wà tí nǹkan kan bá kù díẹ̀ káàtó nílẹ̀ Yorùbá tá a là bá máa bú. tó ju ẹ̀yin lọ